Otasansan rédíò and TV. a kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá tí ẹ̀ sì ń gbọ́ wa káàkiri àgbáyé ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè eléyìí tí a eléyìí náà ló fẹ́ dàbí àríyànjiyàn tá a sì fẹ́ kẹ́yìn tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa tá a fẹ́ kẹ́ ẹ bá ní dá sí kẹ̀jẹ́ ká mọ èrò tiyín àti ìran ti yín lórí ọ̀rọ̀ náà lórí sinimá jagunjagun léyìí tí Fẹ́mi Adébáyọ̀ léyìí tó gbé jáde òun náà ni o àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í jara wọn níyàn wípé ó yẹ kí eré sinimá jagunjagun yìí ó yẹ kó ní part two wípé ó yẹ kó tẹ̀síwájú wípé kò yẹ kí ó parí síbi tó yẹ kó parí sí yẹn wípé ó yẹ kó ní tẹ̀síwájú wọ́n á bẹ̀rẹ̀ sí í jara wọn níyàn wípé kò yẹ ó tọ́ síbẹ̀ kò yẹ kí yẹn Ògúndìjì kò yẹ kí ó kú lásìkò tó kú yẹn àwọn kan ní ó kó tẹ̀síwájú nígbà tí Ibrahim Chata. nígbà tó ti dé pé ó yẹ kí eré yẹn kó tẹ̀síwájú àwọn kan ní kí ló tún fẹ́ tẹ̀síwájú sí. Si? ṣebí Ògúndìje ti kú àwọn kan ní ah, Ọ̀yọ́ tẹ̀síwájú nígbà tí Gógùnmí ìyẹn Lateef Adédìméjì nígbà tí ò tí ì kú ní tirẹ̀ wípé ó yẹ kéré yẹn kó tẹ̀síwájú àwa fẹ́ mọ èrò tiyín àti òye tiyín ẹ gbọ́ kí eré sinimá jagunjagun yìí sọ kó ní part two tó túmọ̀ sí pé sọ yẹ kó tẹ̀síwájú àbí ibi tó ti parí yẹn náà ó ti dáa ẹ jẹ́ mọ èrò tiyín ẹ jẹ́ ká mọ ìwòye tiyín tó bá yẹ kó tẹ̀síwájú tó bá yẹ kó ní part two ẹ jẹ́ ká mọ èrò tiyín àti ìwòye tiyín kí nìdí tó yẹ kó fi ní part two kí nìdí tó yẹ kí ó fi tẹ̀síwájú àti pé kí nìdí tó yẹ kí ó parí síbi tó yẹ kó parí sí yẹn tí ò fi yẹ kó ní part two ẹ jẹ́ ká mọ ìwòye tiyín àti èrò tiyín आपका आशिक पे है हे हे जागो जागो